ìjọba ń sí ibi tí wọ́n ti ń ṣe tọ́ta kótó náà ló fẹ́ máa ṣiṣẹ́ ilé ọtí èyí sì ibi tí wọ́n ti ń ṣe tọ́ta kótó náà fẹ́ ṣiṣẹ́ bíi báńkì oṣù tó burú ọ̀hún àmọ̀ sọ̀ra gbogbo bá lè mú ọ̀sẹ̀ lọ́n lẹ́nu sẹ́yìn wá jẹ́nà sí torúkọ jẹ́ mùsùlùmí kí ló dé tẹ́ ìbá wa ṣe báyìí tẹ́ ìbá wa ṣe báyìí mùsùlùmí rẹ̀ tí wọ́n bá يقول هي الجزيرة العربية الجزيرة العربية أنا أمثل بكل وضع سعودي واقع يمن واقع سلطنة عمان بحرين أنا بول ستيت أنا الجزيرة العربية أهل الذمة قالوا بالجزيرة العربية يتركون جبال قالوا جبال مساجسيات wọn kì í sì ti ń gbé bẹ ní gbígbé ìtẹni tí wọn nàṣẹ gbígbé lu òun ló ń wà gbogbo àwọn bisalòlá àṣìlá ti wà ń bẹ ọ ilé tó túmọ̀ sí gbogbo ẹni tó wà ní zero to our pay mùsùlùmí ni wọn gbogbo Saudi mùsùlùmí ni wọn Yemen Roman Bahrain Imarat al-Arabiyya Qatar Kuwait gbogbo àwọn mùsùlùmí ni wọn. ìlẹ̀jẹ̀ kó adé ṣí àánú àwọn ẹlòmíì wọ̀ tó eléyìí lẹ́yìn tó ṣe jẹ́ ètò ìsopó náà wọn bá ń ṣàwàdà wọn dájú pé kò lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé ibi tó fi ọlọ́run wà ní ìdájọ́ olùwẹ̀ lè já sí pípa torí kò fi ọlọ́run wà ní ìṣeré ọmọ ibi tí èèyàn tó bá yẹ pàtàkì tó bá ń sọ̀rọ̀ gidi tó bá láwàdà ní ṣe ọ̀kàmù kátó wá pé ọlọ́run lẹ́dàá ọ. ṣé gbogbo èèyàn ló lẹ́tọ̀ sí kọ́ yanu kọ́ máa sọ́n pàlọ́ rà ní. ara tá à ń sọ náà nìyẹn náà. ẹ dìímú nígbà tí àwọn kan nílẹ̀ haúsá táwọn sí àwọn ará ìwà nìkan yìí wọ́n tún tún tún. ó bí àwọn ẹni tí wọn láti para wọn kọ̀ láti pààyàn. nílẹ̀ yorùbá àwọn á rí àwọn alukur'ani ṣe yẹ̀yẹ́ táwọn máa tún tukutu ọwọ́ mú kí ọ̀pọ̀lọpọ̀ yorùbá jẹ́ kó wọn ka ọ̀rọ̀ náà wọ́n bá sí òfin pé kankan àwọn kan máa fi ṣàwàdà ni wọ́n máa fi ṣẹ̀fẹ̀ nígbẹ́ àti alukur'ani ah, náà wà tó àlè tó wà ní nítorí pé àwọn entertainment advert tí wọ́n gbọ́rọ̀ wọn wọ́n ti sọ yorùbá di ẹni tí ò tiẹ̀ fẹ́sẹ̀ rárá asìlẹ̀ láti tẹ̀ kọ́kọ́ sí sọ́tọ́kẹ́ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ rú àmì lé dípò pé wọ́n mọ̀ kọ́ sọ báyìí torí pé lábẹ́ òfin tí ẹ̀ máa ń gbọ́ pọ̀ púpọ̀ etí ọ̀dọ́ ọ̀sẹ̀ kù lọ́kà òsì tàbí ṣùgbọ́n torí àwọn náà ti máa gbogbo yẹn tó sọ kó kábàkàbà lẹ́nu ìgbọ́ kó tó kò tó náà ká kí lọ́n gbọ́rọ̀ rẹ̀ sí kí lọ́n lọ fowó rẹ̀ rà sí. àwọn tí ń wúwo kúwì láti sọ pé tó bá tó fi ọlọ́run bá wà ní wàláhì wàláhì tó gbà kó wáyé. tó ṣe wọ́n gẹ́gẹ́ torí ẹ ẹ rí i pé àwọn tọ́rún yẹn wọn fẹ́ sọ náà wọn bá yé gbogbo fatawa tí wọn ó bí kí wọn máa yọ àwọn ọmọ tó le tí ń túmọ̀ àlùbáni tó kútu jáde tí wọn tí wọn atara rẹ̀ wọ́n yín wọn lè pa àyà wọn lè para wọn. opposite la ṣẹlẹ̀ ẹ̀ Yorùbá àwọn afa àti nípa àlùbáni sẹ́fẹ̀ àwọn afa àfújì wọn sọ àlùbáni di kéré wọn mú gbogbo Yorùbá náà kó di mọ̀mọ́ ìyàwó àwọn olùfẹ̀sẹ̀ ọlọ́ọ̀ṣẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ yorùbá yìí torí tí wọ́n á tún wọ́n serious lágbolé tó kẹsì wá wọ́n nẹ́ẹ̀sì ìsìláàmù ò lè àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé tí wọ́n ń gbọ́ lẹ́nu àwọn sọkúsọ ni wọ́n fẹ́ máa apply lórí tiẹ̀ fẹ́lẹ́ ìjẹun sí jẹ́ kọ́lọ̀ sáwàdà àwọn òbí náà innahu laqawlun fasl wa ma huwa bil hazl lọ́ọ̀dẹ̀ òdodo lásán kì í sáwàdà ọlọ́run kì í sáwàdà. ẹni tó béèrè pé sọ ní kọ̀ǹtẹ́sìtì nínú òbò wọn kò béèrè ti béèrè pé sẹ́ẹ̀lì darapọ̀ mọ́ sẹ́ẹ̀jọba kí kọ̀ǹtẹ́sìtì nínú òbò tó bá yẹ pé kò sọ́nà tí mùsùlùmí fi lè wà nínú àwọn ẹni tó máa ibi tí mùsùlùmí àti wà à ń bẹ gbòòrò à ń bẹ gbòòrò ó gbòòrò à ń bẹ kò sí miss mi tí mùsùlùmí fi lè wà represented àfi níyẹn à ń bẹ náà kọ́ ọmọ gbòòrò. wọ́n ní bolẹ̀ rí wa bí ká di wọ́n mú lórí wọn àbí ká da wọ́n lẹ̀. ẹ̀rí tó wà ó dá lórí ká di ọwọ́ mú ni kò sẹ́ẹ̀rí kan tó ní ká da wọ́n lẹ̀ kò sí ẹ̀rí kan tó ní ká da wọ́n lẹ̀ lórí ẹ̀ torí bẹ́ẹ̀ rí tí wọ́n lò lórí pa àlè dáwọ́lẹ̀ kò lè sẹ́rìí dídáwọ́lẹ̀ bẹ́ẹ̀ láéláé onáà ni adéèfò àlùmọ́sọ́ ìrọ̀sọ́dá àti ẹtú wọn mọ́sálásí tó sàṣìṣe nínú ọ̀ràn rẹ̀ lánàá bí nìkan lọ tún wọn kíkò tí kí wọn lọ tún wọn kíkò tí kí wọn lọ tún kíkò tí kí wọn lẹ́yìn ẹlẹ́gẹ̀tẹ́ ọdún bí mo ti mọ̀ ọ́n kí màá nà lẹ́rìí ẹ̀kọ́ mi anábìsí kọ́ bí ó sì kí wọn wọn wá sàlàyé bẹ̀rẹ̀ pé kó fi ọwọ́ lórí ọwọ́ kó gbé lórí àyà àwọn màlìkí àwa ni ẹ̀rí nù tó bá jẹ́ pé ká gbọ́wọ́ lórí àyà bá dára àrùn ànábì ọba sọ́ńbẹ̀ àwa sọ fún ọkọ̀ ní sọ́ńbẹ̀ torí pé gbogbo tó sọ nínú àdìsí yẹn àwọn tó jọ́ràn yẹn lásán ká sì gbọ́wọ́ lórí ọwọ́ ká gbé lórí àyà kí sọ̀ràn yẹn nínú àwọn ọ̀ràn yẹn rùn ṣùgbọ́n súnà nínú súnà èyí ṣùgbọ́n àwọn àdéhùn tó sì wà wọ́n sẹ́la ipá lọ sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ gbogbo àti bá fẹ́ kí ọ̀rọ̀ tọ́lá wà dúró lórí ẹ̀ wọ́n yé rí wọn àtúkọ́jẹ́ kí wọ́n gbé ọwọ́ lórí ọwọ́ wọ́n gbé lórí àyà. ẹtú bá mọ̀ pé lè mọ́mú tó ń gbénu lẹ́yìn rẹ̀ ó máa ń tẹ̀yà ni ó nìkan ló sì mà àwọn ìwé kó àmọ́ gbàtí wọ́n ti mọ̀ pé máa ń tẹ̀yà ni tó sì dọ̀ lójú lọ́nà ọlọ́run pé síbẹ̀ ọ̀gbọ̀n torí pé ètò sèyún ó ti sọ ní kèfèrí tó o gbọ́dọ̀ kírun lẹ́nu tó bá gbé kílómítà rí ọmọ síláṣí má torí pé lè má mú máa tẹ̀yìn àná máa tẹ̀yìn àná mo sì gbọ́ pé wọ́n ní ká má kírun lẹ́yìn lè má mú ti máa tẹ̀yìn àná wọ́n á ní nínú tíra ọ̀tá ti fèsì fún ẹni tó láwọn ọmọ tó pamọ́ látàrí títẹ̀yìn àná wọ́n lá ní kèfèrí bẹ́ẹ̀ lòfin òfin nínú ṣẹ̀ríà ó ní pé á ṣe àlàyé ntẹ̀yàn ṣe tí ọ̀dà fún gbogbo òfin rẹ̀ ní òfin rẹ̀ ní òfin rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sì gbàgbọ́ pípé tó ń wíyàn òdodo bá nígbà ẹ lè tara títẹ̀ yẹn ẹ lè tara wíwo tẹ̀síbá ẹ lè tara wíwo mi ẹ lè tara wíwo rà wọ̀ ẹ lè tara wíwo àtẹlẹwọ́ máa ẹni tó bá gbàgbọ́ bẹ́ẹ̀ kèfèrí kí ló wá dé tẹni tí a fèsì fún yẹn tó ń ṣe ní kèfèrí a ti sọ fún pé iṣẹ́ ti ń ṣe kèfèrí tó ṣùgbọ́n táwọn pè ń kèfèrí kì í sọ̀dọ̀ tiwa lọ́wọ́ pípé yẹn ní kèfèrí ó ní í ṣe pẹ̀lú pé ká lẹ́jọ́ pé dìbéètì tá a jọ ṣe lò báyìí ṣe ti fìtì rẹ̀ ni ó sì tún insist pípé tó ń wí yẹn náà ló wí adájọ́ ní wọn àmọ̀ tó wà nù tíra wa tó sàlàyé pé kèfèrí nírú olúwa rẹ̀ irú àwọn ẹ̀rí yẹn ni wọ́n wá fi ṣe wa o ni wọ́n sọ pé àṣìdájọ́ pé lágbájá di kèfèrí tí sọ pé ó di kèfèrí ìdájọ́ rẹ̀ wọ́n pa so yẹn ni gbígbé sí pé gbogbo yẹn náà lọ́kọ̀ jáde lọ́wọ́ pé lágbájá kèfèrí lágbájá kèfèrí ẹnu wo ni wọ́n ní tó wọ̀nyí ó náà lọ pé ọ̀nà kèfèrí ọ̀rọ̀ pé yé wa sòtúrẹ̀ òfin wà nínú òfin tó bá yẹ pàdé ilé ẹjọ́ tá a lè gbé lọ láyé yẹn wọ́n lè jókòó káwọn wá pè é pé lẹ́yìn tí wọ́n ṣe yìí kí ló rí sùn wọ́n á ní ntòun wíìm náà ló ń ṣe òwúdì sí pẹ̀tọ́ afọ́n oníjọba ìlú túbà tó wọn bá túbà kọ́ jọkọjọ náà pé kò túbà àwọn afáàyàn náà aṣọ kò ti di kèfèrí á lè pa nígbà tí èsì gba níjọba táwọn ìgbọ́dá wa pa ní ìṣòwò tó máa lé ẹ̀jẹ̀ pápá so àmọ́ ń dáàlè sí wà aṣọ gbogbo mùsùlùmí kan bọ̀ ikọ́ tiẹ̀ àwọn ìyàwó kan kú lọ́dọ̀ rẹ̀ torí pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ ìyàwó fún kèfèrí bákan náà mùsùlùmí tí àjọṣepọ̀ bá fẹ́ náà ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀mọ̀ pé kèfèrí nù tó bá kú ẹ̀gbọ́dọ̀ sí sórí tẹ mùsùlùmí ẹ̀gbọ́dọ̀ kírun sí láwọn eléyìí náà tó gbà wí lóde wọn bá gbára wá sí ìpaláwùjọ yẹn lẹ́yìn náà wọ́n ní àwọn ẹ̀rọ́jà àwọn ọ̀mẹ̀rí ẹ̀ kọ́lẹ́rì báwọn afáàní káwọn máa gb bẹ́ẹ̀ ni ẹ̀ mọ̀ pé sẹ́yìn bá ti kọ́ mà ó yé so wọn làwọn àdéhùn tó dùn tó dùn tó dùn lọ́wọ́ nípa ọjà nígbà náà kọ́ wọ́n dùn nítumọ̀ wọ́n kóró lọ́nà tí wọ́n gbà wọ́n wọ́n fẹ́ sọ ẹ̀rín torí rẹ̀ iná ni al-Hafiz ibn Hajar rahimahullah wọ́n fi ṣe tíra kan wọ́n ní ìyàlẹ́nu nípa gbogbo àdéhùn tó wà nípa àwẹ̀ ọjà gbogbo pẹ̀ kó sì tọ́ torí ẹ má fi bi para rẹ o má tàn ra rẹ jẹ o pọ́ǹgbà wẹ pọ́ǹgbà wẹ rọ́jà àwẹ̀ arúgbó ẹ̀yin náà wo àwẹ̀ arúgbó àwọn arúgbó wọn bù ká dà ká sàmù náà lọ́lọ́ sọ pé wàhálà lẹ́dí náà yóò tẹ̀ kó náà wò fèdè tó wàhálà mísíkì àwọn tí ò ní lè gbà wẹ̀ kó wọn mọ bọ́ọ̀yàn Abbas láwọn arúgbó lò. àwọn arúgbòǹlẹ̀ yìí wọ́n á ní kó rọjà gba rọ́jà kó tó gba ṣàbáà kó tó gba rọmọgán bí bá kú jẹ́ẹ́jẹ́ sẹ́wọ̀n fẹ́ ilẹ̀ kú bá. sọ̀ṣùgbọ́n nínú oṣù rọ́jà mi yìí àwọn kéjọ àlùsàmísì ọ̀wà ìjọ àlìfínẹ́ẹ̀nì kẹta lọ́wà kẹńlá ẹni tí bá ti máa àwọn tẹ́lẹ̀ àmọ́ wọ àwẹ̀ àlùsàmísì ń gbà. àwẹ̀ àlẹtìlẹyìn lọ ń gbà àwẹ̀ ẹjọ́ su islam ẹjọ́ kẹńlá ẹjọ́ kẹdùnkún lọ ń gbà kí ẹ sáwẹ̀ rọjà bó tilẹ̀ jẹ́ pé àwọn ọjọ́ náà bọ́ sínú rọjà ilé ìjọba sí jẹ. ní gbogbo tó bá ní ànábì àti máa ṣàṣàláàtù bẹ́ẹ̀ náà ni nígbà tí ẹ̀dá òbí ni ó pa máa pa ọmọ rẹ̀ ẹ̀dá òbí النار فروض هل دي درجه التركه fẹ̀rù ya mọ́kùnrin lọ́rùn pé kí ló ń kó tẹ́lẹ̀ náà bí tí ó dá wàhálà tó ní wọn sílẹ̀ tó kéèyàn ṣe bí ìgbà tó ń gbọ́ ó ṣe bí ìgbà tó ń lòlè títí tí ó fi ṣàṣe débi pé ìwọ ọmọ ọmọ ń bá wí lẹ́yìn pé mẹ́yìn àwọn nílàkà iná wà bẹ́ẹ̀ táwọn ọjọ́ pin tí wọ́n lè kó ya tí wọ́n ṣe yà fún dáadáa tó àwọn gómìnà kọjá kó lò lákà ìtọ́pọ̀ torí gómìnà ọ̀dàbí ọkùnrin tọ́ba ní àwọn fọ́pin ẹnu kí wọ́n jọ kóra wọn jáde ní bọ́ọ̀sì títí tí wọ́n kóra wọn ní ìjọ wà kóra wọn lọ. àbúgbìn ọ̀yọ́ ìlà kàìtì ẹ̀kọ́ ga wọ́n ní mọ́wúlì kí ni kò tí mọ́wúlì lè wà kò sí nínú Islam kò sí nínú Islam kò dé Islam ló wà nítorí pé Islam tó lọ́n fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam ó ti pé ó ti pé lẹ́yìn tó pé ni wọ́n dá a lẹ̀ dáhùn ó dé rẹ̀ lọ́wọ́ láì ṣe kẹfẹ́ wọ́n bá sì ń gbá bọ́ọ̀lù àwọn ẹni tí wọ́n wà nínú field àwọn làá máa ṣírò mọ́ pléyà yàtọ̀ sí àwọn tí ń wòran kẹ́yìn tẹ́ ń wòran ẹ máa pé àá dàpọ̀ gbá kiri sí kiri kò níjọ́ tó bá kà wọ́n náà kọ̀ gbà so o dé Islam lọ́wọ́ àwọn sínú Islam náà ló fa ló sì fi jẹ́ pé ẹ̀rí pé sọlá tó gbọ́ níbikíbi láyé tí òun bá ti yẹ tàrí kíkì ni wọ́n á máa kí àmọ́ mọ́lídìí yẹn ẹ̀rí pé continuous assessment ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹnìkan ṣe tiwa lónìí ọ̀kan lọ́la ọ̀kan lọ́tùnla ọ̀kan jọ mẹ́rin títí tọ́dún tó fi yípo mọ́lídìí náà ní yorùbá òde islam lọ́wọ́ kálukú sì máa sábàbí ẹ̀ sábàbí rẹ̀ ni kí wọ́n fẹ́ fi kówó jọ kówó jẹ wọ́n fẹ́ fi kówó jọ kówó jẹ ilé kí ó kalẹ̀ kò rí àfa àwọn aránsẹ́sílẹ̀ nípa kó ọlọ́ba owó mọ́lídìí wa lọ́dọ̀ àwọn òbí wọn bàbá àwọn ọmọ tí wàá gbọ́ islam pé mọ́lẹ̀ èdè islam wà kó islam mo ń dìde fúnfún àwọn àmì islam ni àwọn ọmọ bá lọ sọ fún àpapọ̀ ìdájì àwọn ní mọ́lẹ̀ kó islam ó ní dáàdi yẹn ní to be lectured torí wọn ọ̀pọ̀ islam yìí táwọn ní ọ̀pọ̀ islam yìí ẹ wọ́n pé lóde ìrọ̀ yẹ kó jẹ́ kó ní kọ́ ọmọ ilé yọkọlọ polútù gbogbo ọpọlọ àwọn ọmọ ọlọ́mọ yìí tó ń torí di eléyìí wọ́n lè lò sínú islam àsàlátù tí wọ́n máa ń ṣe yìí àmọ́ bọ́jà ti tà lẹ́kọ̀ọ́ mi oní foundation ok kò yẹ kó jẹ foundation foundation mi dà nù abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ torí pé àsàlátù tí wọ́n lẹ́kọ̀ọ́ mi lónìí kó náà yà mí lẹ́nu wọ́n sábà ká ah, what is all this for gbogbo mi kí mi ariwo ni ariwo ni pé àwọn sàṣà láti ní àtàwọn máa tún sàṣà láti kí ni káwọn ṣe ẹgbẹ́ ìtọ́jú ẹ̀ṣẹ̀ wíwá ẹ̀wọ̀n fún Islam tí ó sì sún sínú Islam sígbà tó lọ sọ pé yàtọ̀ lè ní àwọn sọ́ọ̀lù àyèlú sẹ́lẹ̀ mọ̀ tẹ̀sí níma ó túmọ̀ sí kẹ́lẹ́ àjàmọ́ aláṣẹ láti lẹ̀ ló túmọ̀ sí wọn ní sọ́wọ́ túmọ̀ sí káwọn ọmọ dàálẹ̀ àdìbẹ̀ ló túmọ̀ sí kẹ́ olùkọ́ tó wá ní wọ́n kẹ́ dálé ànábì lọ́wọ́ akọ́ dálé sanabi ọba tiẹ̀ di dálé àwọn sàbí kọ́ wọ́n ọba dálé ẹ̀yin kéèsì jẹ́mọ́ alásàlátù alásàlátù sẹ́ ẹ̀yin ọkùnrin náà máa lọ. nà wọ́n ló sòrò kí ló dé tó agbókùn yìí nìkan náà wọ́n sàsàlátù ọkọ̀ àwọn ọkùnrin ọ̀rọ̀ àbí wọn àbí òye. lẹ́yìn náà àwọn òbí lẹ gbogbo olóbi gbogbo màmú màmá gbogbo ọmọ ọlọ́mọ wọn adókòó wọn adó kan gbangba gbangba yóò láàrin wọn làwọn máa sálí kí ni sálí <laughs> tó wọn wá adó wọn làwọn sọsọ láti àwọn mi tó lè mi tó lè pé wò kọ́ yọ ọ́ ni ah, tọ́pọ̀lọpọ̀ fi gba ìyàwó mọ́ ìyàwó mọ́ ìyàwó lọ àìmọye ìbá tẹ̀sẹ̀ láti náà wọ́n tún máa lọ ilé rẹ̀ tó tún máa lọ ṣáájú títí tó fi máa bá àwọn obìnrin olóbìnrin sùn àwọn òbí lẹ́ torí lè lọ́dọ̀ kájáwọ́ nínú àkọ́tí ọ̀yọ́ wọ́n ní ẹ torí mi lọ sunday láwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ láti kú mọ́ àwọn òbí ọmọ àlọ́ sí ṣọ́ọ̀ṣì ìjọba fẹ́ sórí ikú kọ́ lọ sórí ikú nítorí pé wọ́n ṣe wọ́n ṣe kúfúrú táwọn wá dá bíbí àlẹ́ torí pé àlùkọ́tọ̀kù làyọ̀rọ̀ tó lè kọ́tọ̀kù méjì ẹ̀yin bá sì ṣe tó àṣìṣe sí kò sì sínú ẹ̀sìn Islam irọ́ lásán ilé ẹ̀kọ́ ni kẹ́ ẹ dálẹ̀ jẹ́ bá nímọ̀ ẹ̀kọ́ àwọn obìnrin lẹ́sìn ẹ̀jẹ̀ kó ọmọ nípa ẹ̀sìn ọlọ́run márọ́ lásán ẹ̀kàfẹ́ kówó jọ kẹ́ kówó jẹ wọ́n ẹnìkan wá síbi ìdánilẹ́kọ̀ọ́ irọ́ ni àwọn tí wàá débi ká wò tó débi wọ́n wá wá pẹ̀lú ìyàwó wọn wọ́n á lọ fún ẹsẹ̀ láti sálẹ̀ àwọn arògbé bẹ̀rù wọ́n á fóònù ẹni kanimọ́ àwọn tá a lọ wọ́n yà gẹ̀ẹ́sì rẹ̀ ọ́ àwọn olè jẹ́ sálẹ̀ mọ́sùkì yìí olè sálẹ̀ níta àti fẹ́ẹ́ sì dánilẹ́kọ̀ọ́ wọ́n wá ní àdúgbò fọ́ọ̀nù ni pé pẹ̀tà àwọn wọ̀bẹ̀ wọ́n ti rí ìyàwó àwọn pẹ̀lú òde dúdú wọ́n ní kọ́jáde kọ́jáde kọ́jáde ìgbórí funfun ní ẹ̀jọ́ yúnífọ́ọ̀mù yúnífọ́ọ̀mù wọn lọ́dọ̀ ti kẹ̀ wọ́n á kíláàsì subhanallah ọjà bó ṣe jẹ́ mẹ́rin wọ́n ní ṣé ìjùmọ̀ ó lè máa yí pẹ̀lú sábàbí rẹ̀ tí sábàbí bá wà ìjùmọ̀ wọn wà tó bá sábàbí kò lè ṣe síbẹ̀ kò lè ṣe ṣe torí pé ìjùmọ̀ àṣìlá àìsẹ́rì ló bí i ìgbà tí o sì ti sẹ́rì táwọn olùmọ̀ pátákà fà tí wọ́n á péjọ péjọ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ yìí ni gbogbo bàtà máa ti wá ìdájọ́ fúnṣẹ̀lẹ̀ yìí ìjùmọ̀ náà là á lò èsì pé bóyá sábàbí kan ló bí la fi lò rárá àìsẹ́rì ni ló bí ìjùmọ̀ àìsẹ́rì ó sì máa bẹ ìlà abẹ̀rẹ̀ tó adé pé tába ti fẹ́ lo òfin sí ń dá rẹ́rìí lórí ẹ̀ àti rẹ́rìí nù ẹ̀rí yẹn náà sì ni àlejò títa bá gbórí sókè láti rògbò níbo lọ́wọ́ owó tó wà ibi tó ọwọ́ wà náà níbi tó wà ká tó rògbò ilé yẹ ń bẹnu tá a yẹn dúró nínú tíra wa eléyìí báyìí bókè tó fàlà ọwọ́ yín àyà lọ́wọ́ akẹ́tọ́rọ̀kọ àyà náà ni wọ́n alẹ́ tẹ̀bá dìde láti rọ̀kọ. torí hadith wa ni ibi fẹ́jọ́ ó ní wọn ò rí ànábì ní ìdúró nínú ọ̀run àyàfi kọjá kó gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì lórí ayọ̀ ẹ sì ti mọ̀ pé ń tẹ́ ẹ sí kẹ́ tó rùkú kí ló kọ rẹ̀ ìdúró lẹ́yìn rùkú nǹkan ìdúró lòna kò sí yàtọ̀ láàrin méjèèjì ṣùgbọ́n ṣẹ́kọ̀ọ́ Al-Albani rahimahullah àwọn ní ìdúró tí ń bẹ lẹ́yìn rùkú yẹn àwọn fuqaha òkè pè ní ìdúró ẹni tí wọ́n máa ń pè ní al wọ́n yẹ pé ní alqiyam alqawmatu ni wọ́n máa kú lèmádá nítorí pé wọ́n ní ìdúró ni tí a kì í kí alukuraani nínú ẹ̀ tí a kì í sì ṣèrántí ọlọ́run nínú ẹ̀ ìdí nu ló fi jẹ́ kékeré ṣe ìdúró bí ìdúró kátó rúkú a kò rí bẹ́ẹ̀ kò sí dédé rárá àwọlẹ́ ẹ̀rí tó bá wá lọ́nà tó fẹ̀ tó gbòòrò yọ ọ máa bẹ lórí bó ti ṣe fẹ̀ tó gbòòrò títí tí nǹkan kan fi là òṣìṣẹ́ tó la ilé pé wọn ò rí ànábì ní ìdúró rí lórí ìrọ̀ àyàkọ́jẹ́ kó jọ́wọ́ tó lórí ọwọ́ sí i ntí ń bẹ kájọ́ òrùkú ìdúró ni ntí sì ń bẹ lẹ́yìn òrùkú ìdúró náà ni ẹni tó bá pè ní nǹkan míì kò ní wàhálà bá ẹlẹ́kẹ̀jì ká pè ní bídà ọ̀rọ̀ gan bídà kó yí pé kí wọ́n gbọ́wọ́ lórí ọwọ́ lẹ́yìn òkú bídà ni òun gangan ọ̀rọ̀ bídà ni nítorí kí láti fẹ́ ṣe dẹ́lílù yìí kí láti fẹ́ ṣe dẹ́lílù wá ilé ìdòhùtù tó ní wò rí ànábì èmi ò sì sí láyè gbà yẹn bọ̀tí tí gbogbo wa ń dán kà kankan náà pé wọn ò rí ànábì ní ní dúró lórí ìrùn àfikọ́jẹ́ kó gbé ọwọ́ lórí ọwọ́ ètí sọ́kìlà gbá ní sì sọ nígbà wọn kò fọ́nrán àwọn fòkànhá olùkànàfíyà kéde gbogbo fòkànhá nítorí pé sèkòlá náà àwọn fíkù wọn mọ̀ dáadáa fíkù hànàfí ni nítorí pé bàbá wọn nínú àwọn ẹni tí wọn mọ̀ fíkù hànàfí níta wọn náà ṣe kọ́nù nígbà kékeré wọn. àwa padà sínú tíra àwọn hànàfíyà gbogbo ẹgbẹ́ ní tíra wa yìí àwọn hànàfíyà sọ yìí pé ìdúró tí ń bẹ lẹ́yìn wọn pè ní kọ́wùmà ǹjẹ́ ń tá a ṣe nídùú ká tó rò kú rò gbígbọ́wọ́ lórí ara wọn ǹjẹ́ àtúnṣe lẹ́yìn tá a bá gbéra kú rò ní rò kú rò àbá ní ṣe kọ̀wùlẹ̀ àdì àwọn ọ̀sọ́ gbogbo ilé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ oní pé wọn kì í pè ní pèyà àní ṣe ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì oní pé ọ̀ ẹ̀ bá pè ń kọ́wùmà ẹni torí pé kùnrin ẹgbẹ́ àkùnrin níbẹ̀ wọ́n sì ṣe díkìrù níbẹ̀ á ọ̀rọ̀ yìí yóò ṣe déédéé o kí wọ́n ní sẹ́mi ọlọ́ọ̀dún náà ṣe é ṣe díkìrù gbàtí wọn bá kó ọrùn kó tó náà sẹmi Allahu liman hamida ó ní wàlá yakadu yaqumu illa wa huwa dakirun dhalik láti rúkú ó ní gbórí dúró àfi kọjá pé sẹmi Allahu liman hamida náà lówó tó fi dúró tọba tó wá dúró táńkọ Rabbana wa lakal hamd sékèsè díkìrù wọn pinnu yẹn àbí síkìrù ni sé díkìrù ni àbí síkìrù <laughs> so eléyìí torí ẹ̀ zikiru wa bẹ̀ eléyìí lọ́fà ló fi jẹ́ pé ìtawà amadi sunna náà ni pé bọ́wọ́ rẹ ti wà kó tó rúkú náà ni ọ wà lẹ́yìn ìgbà tó wá dìde láti rúkú làákín eléyìí bẹ́ẹ̀ náà mọ̀sáìl tá a lè ti torí rẹ pé léyìí ó ti sí náà eléyìí omi díà ní eléyìí kí ni kàmí ìjọba wú ọkọ̀ sí wọ́n ẹ̀rí tó múnádóko nìyẹn so lẹ́yìn eléyìí ṣẹ́ríkú ọ̀gọ́rìbú tó wá nínú àdéhìí ẹni tó bá fẹ́ sí gbàsẹ̀ ó ní í ṣe pẹ̀lú Madina àti bí tó bá jọ Madina Madina anabi Muhammad sallallahu alayhi wa sallam ibi tá al-qibla wà janub janub that is south anabi ni ẹ má pọ̀ ju sí al-qibla ẹ má pọ̀ yìí sí tẹ́ ẹ bá fẹ́ tó àbí fẹ́ yàgbé sẹ́wọ́n kí tẹ́ bá pọ̀ ju sí al-qibla ẹ mọ́ lẹ́ pọ̀ ju sí south tẹ bá pọ̀ ìsáàlù kíbla àbúlé kọjú sí north anabi wa sọ pé sharriqu aw gharriqu ibi tẹ́ ẹ̀kọ́jú sí tẹ̀ fi ní jẹ́ pé ẹ̀kọ́jú sáàlù kíbla ẹ̀kọ́ ìsáàlù kíbla nígbà tẹ́ máa ń tọ́ àbí tẹ́ máa ń sun oníkẹ́ ẹ̀kọ́jú sí west and or east east or west tàbí sọ pé láwùjọ tí wàá mi àwọn olùmọ́ni ibi tí ò bá ti dàbí Madina ibo ló dàbí Madina nínú kọ́tẹ́ pé south làlùkíbla yín wà àbí nọ ibi tí ọba dà bẹ́ẹ̀ bí kọjá yìí pé east làkébìlà wà sí àbí west tó bá jẹ́ bẹ́ẹ̀ irú nàìjíríà làkébìlà wà lágbọn east sáwọn ní nàìjíríà ẹni ọba tọ̀ bí ọba yàgbé akramakumullah gbọ́dọ̀ lè ṣe yọ kọ bí sí south or north ilé ìjọba oṣù jẹ ṣùgbọ́n tabagba kibla wà ní east kò túmọ̀ sí pé kátájẹ́tì mo lòún wà torí pé àwa kì í sin òòrùn Allah Rabbul Alamin là á sin ìdí tá kibla wà sì fi jẹ́ east níbí ni pé bọ́ni maka wà sí wa maka là ń tájẹ́ pé sórùn ló ti jẹ́ kibla finder ó sáfà ní púpọ̀ yàtọ̀ sí pé a ti east ni ọ̀dà east yẹn gan ṣé báyìí ládùúró ni tá a máa wá kíbla bíi àbárọ̀ra ṣe báyìí sápọ̀tì àbárọ̀ra ṣe báyìí sápọ̀tì ọ̀pàtàkì púpọ̀ eléyìí yóò ti ká máa kírun wa pẹ̀lú àmọ̀dájú àmọ̀yéké èyí tí sọ gbogbo iyèméjì ti sọ nígbà pé ọlọ́run bá kọ́ràn wa lọ́wọ́. ẹ̀mí ọmọ kí n lágbàá ẹ̀ dájọ́ Yes.